kú dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àgbáyé ló ń dé sójú àmúhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2022 olúwa tóbi lọ́ba fáṣùgbà bẹ́ńbẹ́yẹkẹ ló ń kàròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà ilé ẹjọ́ ti pàṣẹ fún Màlámí láti tètè lọ fa ìwé òfin kan eléyìí tó sọ pé ó jẹ́ ojú ìwé kẹrìnlélọ́gọ́rin àkàsọ̀ kejìlá kúò nínú ìwé òfin ilẹ̀ yìí lọ́wọ́ kan náà ni àwọn ọlọ́jà ní Bauchi àtàwọn onílé ni wọ́n ti bẹ̀rẹ̀ fi sí fi àìdùnnú wọn hàn dé lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ẹgbẹ́ asuu tó mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ má sí nílé ìwé mọ́. Gbajabiamila sọ wípé ó jẹ́ ohun tó ń ba nínú jẹ́ púpọ̀ pẹ̀lú bí mílíọ̀nù mẹ́wàá ọgbà ẹ̀sùn márùn-ún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ ṣe fi iléèwé sílẹ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan tó jẹ́ ti obìnrin nípínlẹ̀ Ògùn ni wọ́n lọ ya bo ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ń béèrè fún ìtọ́jú ìlera tó dá yàtà rògbòdìyẹ ìkáyòókè tí ń wáyé nílé ìwòsàn FMC tí ń bẹ ní ìlú Abẹ́òkúta ló ti rọlẹ̀ wọ̀ lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ọ̀gá àgbà darí tuntun tányàn ìjọba àpínlẹ̀ èkó ti ń fọkàn àwọn aráàlú balẹ̀ pé kò ní sí ọ̀wọ̀ọ̀wù kankan lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kọ̀ ti NURTW nípínlẹ̀ èkó àjọ kan tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ ojú òfurufú fúnjọba àpapọ̀ nílẹ̀ yìí òun ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti eléyìí tó rí sí ìrìnkèrindò nílẹ̀ nàìjíríà ni wọ́n ti ń gbègbèsẹ̀ ní lórí àwọn tí wọ́n gba owó lọ́wọ́ ọmọ ọdún mẹ́rìnlá kan ìròyìn ti fi yé ni báyìí wípé wọ́n bá gíláàsì kan nínú inú obìnrin kan látàrí pé ó lò ó láti fi ṣe ohun ìbáraẹni lò pọ̀ lákòótán lágbọn ti ìròyìn eré ìdárayá akọ́nìmọ̀ọ́gbá fúnpẹ̀gbẹ́ gọ́wọ̀lù super eagles tilẹ̀ nàìjíríà tá a mọ̀ sí Ìgbò Avon ló ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń fẹ́ kí ikọ̀ náà kó jáwé olúborí gbogbo díje tẹ́ńbẹ̀ níwájú ẹ̀ kí tó mẹ́kúnrẹ́ ìròyìn ẹwà ẹ má gbàgbé ojú òpó youtube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe kẹ láìkí ẹ kẹsẹ̀ pé fáwọn ẹlòmíì lójú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì wà lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yìí lẹ́tẹ̀ láti fi kàn sí yàrá ìpolongo ọjà wa. ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí Abia ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ń ṣe ni òun fẹ́ kí agbẹjọ́rò àgbà fúnjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà Abubakar Malami láti tètè lọ ṣe bẹ́ẹ̀ pa ojú ìwé kẹrìnlé ní ọgọ́rin rẹ àkàsọ kejìlá eléyìí tó sọ pé ó wà nínú ìwé òfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ọ̀ṣọ́kà adájọ́ evelyn anyadike òun ló pàṣẹ ọ̀hún fún malami láti tètè lọ ṣe èyí nítorí pé kò sí nínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà adájọ́ anyadike òun ló wá ṣàlàyé ẹ̀sìn wípé ó jó ohun tí ò lẹ́sẹ̀ nílẹ̀ kọ́bọ̀ kọ́dà kò nítumọ̀ kò sì tún sí nínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tí wọ́n ní ibo ló ti rí tiẹ̀ tó fi sọ pé nínú ìwé òfin kan tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò ipò ní ojú ìwé kẹrìnlé ní ọgọ́rin bákan náà wípé sì ní àkàsọ̀ kejìlá ló ti ní kó lọ ṣe bẹ́ẹ̀ tútú ẹ̀ dànù lọ́wọ́ kan náà ni ilé ẹjọ́ ní kó tètè gbégbèsè ọ̀hún ò ní kàmọ́kòbò bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ muhammadu buhari ló jẹ́ wípé ó ti buwọ́ lu àbádòfin náà sẹ́yìn eléyìí tó wà nínú ìwé òfin ètò ìdìbò lọ́wọ́ kan ni adájọ́ ọ̀hún tún rawọ́ ẹ̀bẹ̀ sílé aṣòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà láti tètè lọ párẹ́ láti rí i dájú pé kò sí mọ́ nítorí pé ìyẹn ó tako ìlànà ìṣèjọba tá à ń lò lórílẹ̀-èdè nàìjíríà tó ń ti ìyẹn ní sípò bákan náà ló ní kò sí nínú ìwé òfin ilẹ̀ nàìjíríà àwọn ìyálọ́jà àti àwọn onílé ní ìpínlẹ̀ Bauchi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fapá jáná pàápàá jùlọ ní agbègbè Yewa ní Bauchi wọ́n ṣàlàyé pé ojú tó kù díẹ̀ káàtó lẹ́yìn ìgbà tó di pé àwọn olùkọ́ wọ́n ti da iṣẹ́ sílẹ̀ tí ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ sì ti fi gbalé òbí wọn lọ léyìí tí wọ́n ṣàlàyé pé àwọn agbègbè náà ló ní fásitì kan tí wọ́n pè ní Abubakar Tafawa Balewa àti ti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe poli kan lọ́wọ́ kan ni wọ́n ní ẹgbẹẹgbẹ̀rún àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ ń bẹ ló jẹ́ pé wọ́n máa ń bá wọn tó jẹ́ ọlọ́jà rajà tí wọ́n sì tí wọ́n ń gbé inú ilé eléyìí tí àwọn onílé tí wọ́n ti kọ́ láti lè máa fi ṣèjẹ lọ́wọ́ kan náà ni wọ́n wá wípé ń ṣe ni nǹkan ti padà sí sún sẹ́yìn báyìí láti ìgbà tó ti di wípé ìyanṣẹ́lódì ọ̀hún ti dé tí ebi sì ti fẹ́ máa pa gbogbo àwọn ìyálọ́jà tó fi mọ́ àwọn tó jẹ́ onílé lágbègbè náà látàrí pé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ò padà wá síléèwé lásìkò yìí nítorí wípé àwọn olùkọ́ wọn wọ́n ti yanṣẹ́lódì lọ́wọ́ kan náà ni wọ́n á bẹ̀rẹ̀ sí pàrọwà síjọba pé kán tètè múṣẹ́ ṣe dáwọn olùkọ́ wọn lóhùn nítorí pé bí wọn ò bá gbégbésẹ̀ tó yẹ kán gbé báyìí àwọn náà yóò yanṣẹ́lódì darapọ̀ máwọn akẹ́kọ̀ọ́ láti ké pe ìjọba kí wọ́n lè tètè mọ ohun tó yẹ kán ṣe lásìkò yìí bí wọ́n bá fẹ́ ní àwọn ọ̀mọ́ abẹnugan ilé aṣojú-ṣòfin ilẹ̀ nàìjíríà fẹ́mi gbàjàbíàmílà ti ń fapá jánu bẹ́ẹ̀ ló ń sọ bínú ẹ̀ ò ti dùn tó pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn mílíọ̀nù mẹ́wàá ó pọn ẹ̀sùn márùn-ún ọmọdé ló fi iléèwé lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà láàkó yìí ó ṣàlàyé ọ̀rọ̀ náà níbi tó ti ń ṣiṣọ́ lójú àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kan tí ń gbà wọlé ìwé kan tí wọ́n sì tún fi ẹ̀kọ́ tí wọ́n sì tún fi àǹfààní ètò ìlera ọ̀fẹ́ sóde fáwọn èèyàn agbègbè kan ní sàfàrà eléyìí tí wọ́n yẹ wọ́n jẹ́ bíi ẹgbẹ̀rún mẹ́wàá níbẹ̀ lábẹnugan ilé aṣòfin ilẹ̀ nàìjíríà ọ̀hún aṣojú òfin ilẹ̀ nàìjíríà ọ̀hún ti sọ wípé ń ṣe ló yẹ kí wọ́n tètè túbọ̀ mú apáṣà lóògùn lórí ọ̀rọ̀ àwọn ọmọdé tí ń fi iléèwé lẹ̀ látàrí àwọn ìkùdìẹ̀kudiẹ tí ń bá wọn ẹni tó ṣojú ẹ̀ ní olórí òṣìṣẹ́ lọ́fíìsì rẹ̀ ìyẹn Garba Rikici níbẹ̀ ló ti ṣàpèjúwe eléyìí gẹ́gẹ́ bí ohun tó túbọ̀ ń gògò sí lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì ní ìjọba wọ́n gbọ́dọ̀ tètè wọ́ wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ẹ̀ kí nǹkan má ba àmọ́ ó hẹ lágbọn tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń fi iléèwé sílẹ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn obìnrin kan eléyìí tí wọ́n kóra wọn jọpọ̀ ṣàbẹ̀wò sí ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí béèrè fún ètò ìlera tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà wọ́bọ̀ tó ń ti ìṣèjọba tó gá yàtà ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2023 àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn obìnrin ọ̀hún ni ẹni tó léwájú wọn jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ náà abilékọ Fúnmiláyọ̀ Ògúnníyì níbi tó ti bẹ̀rẹ̀ sí pè fún ọ̀rọ̀ náà níbi àṣàyàn kan eléyìí tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n pè ní àyájọ́ ọjọ́ àwọn obìnrin lágbàáyé níbẹ̀ náà ti ṣàlàyé wípé ó yẹ kí ìjọba ó tètè múṣẹ́ sí lórí ọ̀rọ̀ àwọn ìyálọ́mọ àti àwọn alágbàtọ́ ńlẹ̀ yìí nítorí pé ó jẹ́ lára ọ̀nà láti mú kí ètò ìlera wọn kó dúró re nítorí akitiyan tí wọ́n ní láwùjọ àti ipa tóbìnrin ń sà nínú ilé lọ́wọ́ kan náà ni ńṣe ló ṣe pàtàkì kíjọba ó tètè mú kí ìgbáyé gbádùn tó dúró re kó wà fáwọn obìnrin láwùjọ ẹni tí ṣe abẹnugan lé aṣòfin ìpínlẹ̀ Ògùn Ọlákúnlé Olúọmọ fèsì padà nígbà tó ń fi ìdánilójú hàn dé wípé ilé aṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án yóò múṣẹ́ ṣe láti rí dájú pé ètò ìlera tó bọ̀ mú dàgbàsókè wá láwùjọ lọ́wọ́ kan náà láti lè fi mú kí ẹ̀yà ti àwọn obìnrin kí ó délé èyí tí wọ́n ó túbọ̀ máa gbé gẹ̀gẹ̀gẹ̀ sí láwùjọ nítorí ipa tí wọ́n ń sà kò kéré rárá ọ̀wọ̀wọ̀ àti káyọ̀ọ́kè tí ń bẹ́ sílẹ̀ ní ilé ìwòsàn FMC tí ń bẹ́ lu Abẹ́òkúta ó rọlẹ̀ wọ̀ ìròyìn ti fi yé ni wípé ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nínú ẹgbẹ́ kan tí wọ́n pè ní àtàwọn aṣòfin eléyìí tán gbogbo ní ọ̀mọ̀wé Monday Ubani tó gbé ìwé ẹ̀sùn jáde láti wọ́ ìjọba àpapọ̀ lọ ilé ẹjọ́ láti lè fi lẹ́yìn tó fi pe Musa Olómù tó jẹ́ ọ̀gá àgbà darí tí wọ́n yàn ní ọgbà náà pé láti lè fi mú kú òǹpò náà tí wọ́n sì ní kò ká tòtò lẹ́ni tó yẹ kó wà bẹ́ẹ̀ nínú ìwé ẹ̀sùn náà eléyìí tí wọ́n gbé jáde látọwọ́ àjọ kan tí ọ̀rọ̀ gbọ̀kú léjọba tó tún ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ òní wọ́n wọ́ Musa Olómù lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti ń pè tako ìyanisípò rẹ̀ lẹ́ẹ̀kejì lọ́wọ́ kan náà nínú ìwé ẹ̀sùn náà tí wọ́n gbé ka wájú lẹ́jọ́ ni adájọ́ tí ń gbẹ́jọ́ náà ti fọwọ́ òsì rọ́dànù tó sì ní wọn ò ní ẹ̀rí máa jẹ́mi ìṣó tí musa olóhùn kò fi lè kátó láti lè tún wà nípò náà fún sáà míì eléyìí tí ń ṣe lọ ní ọgbà náà ìyẹn tó jẹ́ ti FMC lọ́wọ́ kan náà ni wọ́n ní ń ṣe ni gbogbo akitiyan tí wọ́n ní wọ́n mú wá àti àwọn oríṣiríṣi ẹ̀sùn náà ló jẹ́ pé pàbó ló padà já sí níwájú adájọ́ oo Ògúntóyìnbó eléyìí tọgbọ ẹjọ́ náà. ìjọba ìpínlẹ̀ Èkó ti ń fi ọkàn àwọn èèyàn ìpínlẹ̀ Èkó balẹ̀ wípé kò ní sí ọ̀wọ́ọ̀wù lórí ọ̀rọ̀ ibùdókọ̀ àti ọ̀rọ̀ àwọn ọlọ́kọ̀ nípínlẹ̀ Èkó pẹ̀lú wọ́n ṣe wípé ṣe ni àwọn ọlọ́kọ̀ kan ń dún mọ̀wúrú mọ̀wúrú nígboro ayé ẹni tó jẹ́ ọmọ tó sọ tó jẹ́ ọmọ gbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹni tó jẹ́ ọmọ tọ̀ tó jẹ́ kọmíṣánná fún ìbáraẹnisọ̀rọ̀ àtàṣà ló ṣàlàyé pé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ òun ni yóò máa bójú wo ohun tó ní nǹkan ṣe pẹ̀lú pápákọ̀ àti láti mú kí òfin kó fìdí múlẹ̀ ṣinṣin tó wípé àjọ NULTW ló jẹ́ pé kò ní í séwu nínú pé bóyá wọ́n ń dárògbò yẹ́lẹ̀ tàbí pé ipò nǹkan ó padà bàjẹ́ nípínlẹ̀ èkó orí pé lóòótọ́ làwọn mọ̀ pé bíi mílíọ̀nù lọ́nà ogójì làwọn arìnrìn àjò ti ń rìn tí wọ́n sì ń ṣàmúlò ọkọ̀ èrò ní ìpínlẹ̀ èkó àwọn tó jẹ́ pé wọn kì yóò jẹ́ kábàámọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tíjọba ó gbé tíjọba sì ti mú sàlóògùn lọ́wọ́ lágbọ́n ti ìròyìn tó ní nǹkan ṣe pẹ̀lú tilẹ̀ òkèèrè ìròyìn ti fi yé ni pé àjọ kan eléyìí tíjọba gbé kalẹ̀ fún ọ̀rọ̀ pápákọ̀ òfurufú tá a mọ̀ sí fan ó ní wọ́n ti ṣàlàyé wípé ń ṣe ni àwọn ti padà fìdí ẹ̀ mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ ìrìnnà lọ láti ilẹ̀ yìí sókè òkun tá a mọ̀ sí immigration lórí bí àwọn òṣìṣẹ́ wọn kan ṣe fipá gbowó lọ́wọ́ ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlá kan tí ó padà láti Canada ìròyìn fi yé ni gẹ́gẹ́ bí ohun tó gbé sójú òpó ti abẹ́yẹfò Twitter tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sì rí tí ìyá rẹ̀ ti fọ̀ sóde wípé lọ́jọ́ kọkàndínlógún oṣù kejì ọdún 2022 òun ló jẹ́ pé ọmọbìnrin náà ni ó wọlé wá láti nípasẹ̀ ọkọ̀ ojú òfurufú ti Qatar Airlines níbi bẹ́ẹ̀ lórí ó ti ṣàlàyé pé ń ṣe ni òṣìṣẹ́ méjì tí wọ́n jẹ́ ti Nigerian Immigration Service tí wọ́n sì fipá gba owó lọ́wọ́ ẹ̀ tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà lọ́nà ọgọ́rin náírà eléyìí tí wọ́n ní ojú tó kù díẹ̀ káàtó wọ́n pé kódà wọ́n gba owó náà lọ́wọ́ ẹ̀ tí kò fi ṣẹ́kù kọ́bọ̀ kan lọ́wọ́ ẹ̀ ìyá ọmọ náà wá ní ojú tó kù díẹ̀ káàtó bákan náà ló ní bí ọmọ ọ̀hún bó bá tiẹ̀ fẹ́ jẹun tàbí fẹ́ rìnrìn àjò kúrò láti pọ́pọ́kọ̀ náà báwo ló ti fẹ́ ṣe é lọ́wọ́ kan tó sì fẹnu àtẹnu eléyìí nínú ẹ̀sùn náà tí wọ́n gbé jáde ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ òfurufú àti pápákọ̀ òfurufú nílẹ̀ nàìjíríà ni wọ́n ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀ tí wọ́n sì ní ń ṣe ni àwọn tí ọ̀rọ̀ ṣẹ̀wọlé lórí tí wọ́n ti ní kí wọ́n tètè lọ dá owó náà padà lẹ́yìn ọ̀sọ́kà tí ìgbésẹ̀ kọmọkòwò tó sì padà gùn tó ń tìwádìí tọ́lọ́rìn lágbọ́n ti ròyìn ilẹ̀ òkèèrè lọ́wọ́ kan náà ìròyìn ti fi yé ni pé gíláàsì mumi kan ni wọ́n bá nínú obìnrin kan láti bí ọdún mẹ́rin sẹ́yìn eléyìí tó ti lò ó láti fi ṣe ìbálòpọ̀ ìdákọ́ńkọ́ tí wọ́n ń ṣe ìròyìn ti fi yé ni wípé gíláàsì mọ́mí kan òun ló jẹ́ pé wọ́n dédé bá nínú obìnrin kan tó jẹ́ níbi ojú ìtọ́ rẹ̀ nínú lọ́wọ́ kan náà gẹ́gẹ́ bí ohun tí dókítà kan fi sóde lórí ọ̀rọ̀ obìnrin náà tó jẹ́ ọmọ ọdún márùndínláàádọ́ta ni wọ́n ṣàlàyé pé ó ti wá padà ń di ìṣòro fún un tó ń ti àwọn ìnira kan tó padà ń bá pàdé léyìí tí ìgbésẹ̀ fi wá padà bẹ̀rẹ̀ lórí ẹ̀ táwọn dókítà sì múṣẹ́ ṣe lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n ṣàlàyé pé obìnrin ọ̀hún tó jẹ́ ọmọ Tunisia ó ní ó jẹ́ wípé wọ́n padà rí i pé ń ṣe ni ó lòórí láti fi ṣe ìbálòpọ̀ pẹ̀lú ara rẹ̀ kó lè gbádùn ẹran sunkún sí eléyìí tó ń gbìyànjú ẹ̀ kó tó di pé ọ̀rọ̀ wa padà dé bá mi lẹ́yìn ìgbà tó ti wà nínú ẹ̀ fún ọ̀pọ̀ ọdún. lágbọ́n ti ròyìn eré ìdárayá ẹni tó jẹ́ alẹ́lẹ́ akọ́nimọ̀ gbá fún gbẹgbẹ́ gbọ́wọ́ ní Super Eagles tilẹ̀ Nàìjíríà Austin Eguavoen ló ti ṣàlàyé wípé òun mọ̀ páwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń dúró lórí pé kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles tilẹ̀ Nàìjíríà ó jáwé olúborí gbogbo èyí tí ó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ iwájú wọn Eguavoen ló ṣàlàyé pé gbogbo akitiyan lòun ti ń ṣàlóògùn báyìí kí ohun gbogbo lè mú bẹ́ẹ̀ ni pàápàá jùlọ láti lè fi pegedé fún ife ẹ̀yẹ àgbáyé tọdún 2022 eléyìí tí ikọ̀ ẹgbẹ̀gbọ́wọ̀ ló Super Eagles yóò ti máa fẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ̀gbọ́wọ̀ ló Black Star tilẹ̀ Ghana léyìí tó sì ní òun nígbà pé dídùn lọ sòósò nítorí pé gbogbo akitiyan tó yẹ ká ṣe ni wọ́n ti ń ṣe báyìí léyìí tí ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún sáà àkọ́kọ́ rẹ̀ yóò wáyé ní ọjọ́ karùndínní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀ yìí kó tó di pé wọ́n tún padà wàá gba àlejò ikọ̀ ẹgbẹ́ gbọ́dọ̀ lu Ghana padà lórílẹ̀‐èdè nàìjíríà nínú ìsìnkejì ẹ̀ eléyìí tó wáyé ní moshood stadium ìyẹn pápá ìṣeré rẹ̀ eléyìí ti ń bẹ nílùú àbújá lọ́kàn ló ṣàlàyé ọ̀rọ̀ nígbà tí ń ti tàkúrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan eléyìí tí ẹgbẹ́ ọkọ ti ṣàlàyé gbogbo akitiyan tó wà nílẹ̀ láti mú kí ohun gbogbo kó yọrí sí rere èyí ló pé ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí kí tó máa lọ mo tún fàsìkò yìí kí bàbá gbàgede mọ̀ fún ti ọjọ́bí tí ń bọ̀ dẹ̀dẹ̀ lọ́jọ́ kejìlé ní ogún oṣù kẹta ọdún 2022 tó igba ọdún ọdún kan ní ọ̀jẹ́ olúwo sì mọ̀ jọ́rọ́ ẹgbẹ́ àkókò oníròyìn lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. mo ti mú wá fún yín wípé ilé-ẹjọ́ ló ti ké sí Malami láti tètè lọ pa ìwé òfin kan tó lòun ń gbé kalẹ̀ rẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò mo tún kà á fún yín wípé àwọn ọlọ́jà tó ń ta àwọn onílé ti bẹ̀rẹ̀ sí fa ìdùnnú wọn hàn dé nítorí àwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò sí lé mọ́ nítorí ìyanṣẹ́lódì ọ̀gá wọn tó sì ti ń fi bí pàlú ẹ̀tún rí gbọ́ wípé Gbajabiamila ń fapá jánu lórí bí ọ̀gọ̀ọ̀rọ̀ mílíọ̀nù bíi mẹ́wàá ọgbà ẹ̀sùn márùn-ún àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń fi iléèwé lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mo tún mú wá fún yín ipá àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn obìnrin kan lọ sí ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn láti lọ béèrè fún ìtọ́jú ìjọba tó dúró re ṣáájú ètò ìdìbò ọdún 2023 mo tún kà á fún yín pé ìkáyọ̀ tí ń bẹ́ sílẹ̀ ní FMC nílùú Abẹ́òkúta ló rọlẹ̀ wọ̀ lẹ́yìn ìgbà tí ìdájọ́ ilé ẹjọ́ gbẹ́jú ẹ̀ kalẹ̀ lórí Musa Olóhùn ẹ̀tún rí gbọ́ wípé àjọ ti ìjọba ìpínlẹ̀ Èkó sọ pé àwọn ẹgbẹ́ NURTW lórí rògbòdìyẹ wọn ni kò ní mú ewu dání tí ohun gbogbo yóò sì padà tò mo tún mọ fún yín wípé àjọ tó ń rí sọ̀rọ̀ pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tíjọba àpapọ̀ gbé kalẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó jẹ́ àwọn òṣìṣẹ́ àjọ tí ń rí sí ọ̀rọ̀ wíwọlé jáde lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n gba owó lọ́wọ́ ọmọbìnrin ọmọ ọdún mẹ́rìnlá kan mo tún mú wá fún yín wípé ń ṣe ni wọ́n rí gíláàsì mumi nínú ikùn obìnrin kan lẹ́yìn ìgbà tó ti lò ó fún ìbáraẹnilòpọ̀ lọ́yìn ọdún kẹrin lọ́wọ́ kan náà ìwọ̀n tó mú wá fún yín wípé austin egbafon tó jẹ́ adílé akọ́nimọ̀ọ́gbá Conspirado sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń retí kí àṣeyọrí tó gbọngbọ́n wáyé ní gbogbo òdíje tí kọ̀ náà yóò ti fẹsẹ̀ wọnsẹ̀ èyí lòpin ìròyìn àgbáyé wa fún ti dédé àsìkò yìí olúwatóbi lọ́ba fásùgbà bẹ̀m̀bẹ̀yẹkẹ lọ́kàròyìn ẹ ṣeun o ó dìgbà kan náà ká tún fìrí pàdé.